àwọn arábìnrin méjì kan là á sọ̀rọ̀ nípa wọn bàbá kan ló bí àwọn méjèèjì ṣùgbọ́n màmá ọ̀tọ̀ọ̀tọ̀ bàbá kan ló bí wọn ìyá ló yàtọ̀ eléyìí ẹ̀gbọ́n àmọ́ jẹ́ dúpẹ́ àbúrò ń jẹ́ fọlákẹ́ olúwa fọlákẹ́mi àti dúpẹ́ dúpẹ́ lẹ̀gbọ́n fọlákẹ́mi làbúrò ṣùgbọ́n dúpẹ́ tó jẹ́gbọ́n yìí òun nìkan ni lọ́wọ́ màmá ẹ̀ òun nìkan ni màmá ẹ̀ bí fọlákẹ́ òun ní àwọn àbúrò méjì míì lẹ́yìn àwọn méjèèjì tó ní lẹ́yìn ọkùnrin làwọn méjèèjì òun nìkan lóbìnrin láàrin wọn ẹ̀yin ẹbí bàbá àtìyá ẹ̀jọ́ ẹ gbọ́ ètò yìí mo fẹ́ kẹ́ ẹ kọ́ àwọn ọmọ yín ní àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan ní pàtàkì jùlọ àwa tó bá ti di pé olórogún ni ìyàwó méjìlá fẹ́ tàbí mẹ́ta ẹ pé àwọn ìyàwó yín jókòó àtàwọn ọmọ ẹ jẹ́ kí wọ́n gbọ́ ètò ìtàlẹ́ yìí. fọlákẹ́ gẹ́gẹ́ bí obìnrin kan láàárín ọkùnrin méjì tí màmá ẹ̀ bí ó ń ṣe bí ẹ̀gbọ́n lọ́dọ̀ àwọn ọkùnrin yìí tó jẹ́ bí àwọn àbúrò ẹ̀ mọ̀mọ́ àwọn fẹ́ràn ẹ̀ dáadáa fọlákẹ́ à ọmọ mi obìnrin màmá àdúpẹ́ náà fẹ́ràn dúpẹ́ o ṣùgbọ́n bàbá ló fẹ́ràn dúpẹ́ jù bàbá àwọn fẹ́ràn dúpẹ́ yìí púpọ̀ bàbá àmọ́ sọ́ngbà mí gan wípé igi àkọ́ṣẹ́ òun nìyẹn kódà bàbá yà á tún máa fi dúpẹ́ yẹn gan wípé dúpẹ́ tẹ̀ ń wòye o ó jọ màmá tó bí òun lọ́mọ wọ́n ní bí bàbá yìí bá jẹun kù bí ò bá sí dúpẹ́ lé yóò gbóúnjẹ yìí lẹ̀ dúpẹ́ tó bá jẹ ó bá dé oúnjẹ oúnjẹ tí mo jẹ kù rẹ o. ṣùgbọ́n àwọn èèyàn wa ò mọ̀ wípé ilé olórogún ò fẹ́ bẹ́ẹ̀ ilé olórogún ó lójú àwọn nǹkan tó gbà ọ̀pọ̀ aláǹgbá ló danú délẹ̀ yìí ǹjẹ́ àmì lè ti inú oorun nínú wọn. òòṣà jẹ́ pé méjì obìnrin dẹ̀ ní wọ́n ní òdinú láéláé bàbá àdúpẹ́ fẹ́ràn àdúgbò dè fi hàn ó jẹ́ kí wọ́n mọ̀ pé òun fẹ́ràn ẹ o bí wọ́n bá sọ pé bàbá àdúpẹ́ ẹ̀ ń bọ̀ mẹ́jọ ní yóò ní ha bóun bá ti ń rí màmá òun lòun máa ń rí lára ẹ bóun bá ti ń rí dúpẹ́ nínú òun máa ń dùn pé ìyá òun ló padà wá yìí kódà ìyàwó tó jẹ́ màmá Fọlákẹ́ àmọ́ sọ́gbà mẹ́ẹ́ nígbà tí wàá kó màmá yín padà wá ẹ̀ wá lọ bá màmá yín lọ́rùn ẹ̀ ẹ̀ ẹ̀ mọ̀ fọmọ kan kẹ́ ẹ̀ mọ̀ kan ẹ̀ mọ̀ fìkan kẹ́ kan mo sọ fún yín mo ní ayé ayé ayé ayé tó jẹ́ pé bí wọ́n bá sàn yàn ń dì í èèyàn ó rò pé ogun gbogbo ogun lé ayé orí òun nìkan ló wà ní ayé ò mà ní sàn wá ń dì í o ayé ò ní fìyà jẹ wá ayé ò ní dà wá láàmú ẹni tó bá sọ pé kò sáyé irú èèyàn bẹ́ẹ̀ kò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ni wọn ò ní fayé hàn wá wọn ò ní fayé dà wá láàmú wọn à ní fi ayé pọ́n wa lójú o ayé wà kò sí bó ṣe rí bọ́mọ bá ń dàgbà ní pàtàkì tó bá jẹ́ obìnrin yóò lóò múra àti lọlé ọkọ ni yóò lóò múra àti lọlé ọkọ gbogbo ìgbà ni bàbá ń sọ fún dúpẹ́ pé dúpẹ́ ń ta àkókò ò bọ̀ mọ́kùnrin wálé o ó ń tó àkókò ò bọ̀ mo fẹ́ rí ẹ pẹ̀lú ọkùnrin o jẹ́ kí wọ́n mọ̀ wípé o ní bàbá kan tó fẹ́ràn ẹ púpọ̀ èèyàn ń wojú ọlọ́run ń wọkàn lóòótọ́ gbogbo èèyàn ló mọ̀ yìí pé dúpẹ́ dà lóbìnrin ọmọ dára ó dẹjọ́ ni àwẹ́lẹ́wà ọmọ pọ́n bí ọ̀lẹ̀ àwẹ̀ arábìnrin náà ti rò pé bóun ó bá lọ́kọ ọkùnrin tó bá nítumọ̀ ni bóun ó bá lọ́kọ ká mọ́ pàrọ̀ ọkùnrin tó bá dáa ni ìgbàgbọ́ ni wípé ọmọ yóò mọ́kùnrin tó dáa wálé o lọ́jọ́ kan ó kù bàbá oníbírádì mi àwọn ẹbí ń bọ̀ wá o àwọn ẹbí ọkọ mi ń bọ̀ wá ọkọ àfẹ́sọ́nà mi òun kò tiẹ̀ wá kì í abẹ́ ẹni kó mú wálé gẹ́gẹ́ mo gbọ́ ó mú arákùnrin wálé lọ́jọ́ kan kó wá kí bàbá ẹ̀ bàbá pa àwọn tó kù jọ ó ní Fọlákẹ́ ọkọ ẹ̀gbọ́n rèé ah, ní ah, mi ẹ sí adúgbẹ́ káàbọ̀. wọ́n kì í wọ́n fọwọ́ mẹ́wẹ̀ẹ́ wá gba arákùnrin wọlé inú ẹbí dùn bàbá yìí ní sọ òfẹ́ràn ọmọ mi ó lóun fẹ́ràn ẹ ó ti dá ẹjọ́ lọ jókòó ẹ lọ rò ọjọ́ tó bá ti yá ó ti yá o ẹ bá ti rò pé ìgbéyàwó ló yá ó yá mo bẹ̀ yín lórúkọ ọlọ́run ẹ̀yin ọkùnrin wa tá a ṣẹ̀ ń wáyàwó ẹ jẹ́ á fi àdúrà tí kó pọ̀ o ẹ jẹ́ á gbàdúrà púpọ̀ kọ́lọ́hún mọ́ da nǹkan tá a rò ń dáa kó má dàrú káyé má dàrú mọ́ wa lọ́wọ́ o arákùnrin tó fẹ́ẹ́ fẹ́ dúpẹ́ yìí nǹkan tá a gbọ́ ni pé lẹ́yìn ọjọ́ karùn-ún tó wá sílé àwọn dúpẹ́ nǹkan tá a gbọ́ ni pé arákùnrin sùn ní òjímọ́ o irọ́ ni àwàdà ni eré ni àwàdà ni irọ́ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ títí tí wọ́n fi gbé ọkùnrin yìí bò mọ́lẹ̀ ó jáde láyé o ah, irú kí lélẹ́yìí dúpẹ́ gbára sọ́lẹ̀ gbogbo èèyàn ló ń bẹ́ẹ̀ pé a. Ah, ẹ eh, ó wá bẹ́ẹ̀ ní òdúpẹ́ tó o tiẹ̀ ti délé ọkọ tán tó o ti gbé kinní kan ẹ mọ̀ àbí àwọn ayé ṣe máa ń pẹ̀tù sí ìyàn lọ́kàn. ọjọ́ ń gorí ọjọ́ oṣù ń gorí oṣù lẹ́yìn bí oṣù mélòó kan tó bá lóun ò lè jókòó báyìí eh, àwọn ọkùnrin ojoojúmọ́ ni wọ́n ń wà tó bá rí báyìí sẹ́mi ò ní wẹ́lòmíì dúpẹ́ rí arákùnrin kan gẹ́gẹ́ bá a ṣe gbọ́ arákùnrin ọmọ bíbí ìlú Abẹ́òkúta ni wọ́n ní wọ́n jọ pàdé kódà àwọn èèyàn rí wọn ń gbòòrò ni gẹ́gẹ́ bí eh, boyfriend and girlfriend dúpẹ́ ò tí ì mú wálé nǹkan tá a gbọ́ lórí eléyìí náà ni wípé wọ́n lọ sọ fún dúpẹ́ pé òun lọ sábẹ́ òkúta o òun òde lọ́sẹ̀ tó ń bọ̀ tóun bá dé lọ́sẹ̀ tó ń bọ̀ àsìkò ti tó jẹ́ ẹ̀ máa wọ́n òbí ẹ̀ má jẹ́ àfikín ní ìfalẹ̀ rárá arákùnrin lọ sábẹ́ òkúta lóòótọ́ àlọ ẹ̀ la rí wọn ò padà rí àbọ̀ ẹ̀ abẹ́ òkúta ló wà tá a ti gbọ́ wípé arákùnrin náà jáde láyé ẹ̀ ń kà á kò di méjì mi ìfẹ́ káfa ọ̀rọ̀ igun rárá o torí kì í ṣe nǹkan tó múnú èèyàn dùn rárá kò múnú èèyàn dùn rárá o ẹ jẹ́ àkàlẹ́ ní àti kàkọ́kọ́ aka èkejì tí mi ò bá fẹ́ dá yín lágara bíi mélòó lẹ pé mo lè kà sí i ẹ mọ̀ pé ńgbà kan. àwọn èèyàn ò ní bọ́mọ bá jábọ́ lẹ́yìn òbí ẹ̀ ó ṣeé ṣe tó bá lọ jẹ́ ọmọbìnrin wọn ò mọ̀ ka ọkùnrin sí lọ́rùn ni kódà bó bá jẹ́ ọmọ ọkùnrin wọn ò mọ̀ ka obìnrin sí lọ́rùn ni ṣùgbọ́n eléyìí gẹ́gẹ́ bí nǹkan tá a béèrè tá a ṣèwádìí ẹ̀ tá a gbọ́ wọ́n ní dúpẹ́ ò jábọ́ lẹ́yìn mọ̀mọ́ ẹ̀ ẹ gbọ́ kí wá ló lè fà á wọ́n ka ọkùnrin kìíní wọ́n kà kejì kódà wọ́n ka ọkùnrin kẹta wọ́n kà kẹrin bí mo ṣe gbọ́ wọ́n kà lórí ibi márùn-ún ah, ibẹ̀ lára ti ń fún àwọn ẹbí dúpẹ́ ara ń fún bàbá ó fún màmá ẹ̀ pé kí ló lè ṣẹlẹ̀ ìwọ ọlọ́run àjọṣọ́ ah, báyìí olódùmarè dúpẹ́ gan ò lè dúró níbàdàn mọ́ arábìnrin gbàlú èkó lọ ah, kójú má rí bí gbogbo ara lo oògùn ẹ̀ àwọn èèyàn ti ń wò gẹ́gẹ́ bí bó o bá ta sí i kódà bó o bá faṣọ kàn lásán lásán eh, ẹlẹ́kọ̀ọ́ ọ̀run polówó nìyẹn o àgàgà tó o bá kí i tó o sọ pé dúpẹ́ káàárọ̀ ọ̀sán ọ̀run ló ti pàdé ara ẹ̀ eléyìí mú dúpẹ́ sá kúrò nílé ó gbàlú èkó lọ ìlú èkó yìí ló wà ó ní à bó ṣe rí a ti fi tìbàdàn fún ìbàdàn ìlú èkó la wà yìí ìlú èkó tó wà yìí wọn ló ti lo nǹkan bíi ó lé lọ́dún kan kó tó bá arákùnrin kan pàdé ńbẹ̀ ó bá arákùnrin yìí pàdé wọ́n ní kò ju bí ọ̀sẹ̀ mélòó oṣù mélòó kan lọ arákùnrin náà fò sánlẹ̀ òkú nílé ayé kan yìí nílé ayé kan tá a wá yìí ẹ wá ní ẹ ní múra ẹlẹ́ẹ̀dókòó sójú kan ẹ̀yìn náà ò ní sáré bí ó ṣe dáa nígbà tó ti di pé nǹkan tó ń ṣẹlẹ̀ sí Dúpẹ́ nìbàdàn ó tún ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ arábìnrin rò pé ibi tó ń badé yìí sóhun kò ní gbẹ̀mí ara òun báyìí ibi tó ń lọ yìí nǹkan tó burú jáì ni ibi tó ń lọ ìbáyìí sí òní di nǹkan tó jẹ́ wípé àwọn èèyàn ò fẹ́ máa sọ òun lókùúta arábìnrin lòun ó kúrò lu èkó òun ó lọ bàbá àtìyá ẹ bá ń wá nǹkan ṣe sílẹ̀ yìí ó padà lọ síbàdàn lọ bá àwọn ẹbí ẹ̀ ó ní nǹkan tó ṣẹlẹ̀ ń bàdàn tó ń fi sákúrò bàdàn bá tó ṣẹlẹ̀ nílùú èkó àbàbá àti màmá ní pàgà gbogbo èrè tí wọ́n lè bá rìn ni wọ́n bá rìn ṣùgbọ́n ọ̀rọ̀ tá à ń sọ yìí tá ní òwe ó ti láárọ́ nù o ó ti di nǹkan tó jẹ́ wípé àwọn èèyàn ti mọ̀ díẹ̀ díẹ̀ kò sọ́kùnrin tó fẹ́ tà sí mọ́ kò sọ́kùnrin tó fẹ́ ṣe nǹkan kan pa ẹ̀ mọ́ ṣùgbọ́n ibi tí n ó pa ọ́ wà ibẹ̀ náà ni màá gbà ẹ́ wà o nígbà tá a sọ tó káàkiri orí rédíò pé ẹlẹ́mìí wà lórí òkè àṣẹ pé arábìnrin dúpẹ́ gbọ́ ilé yìí lórí rédíò lòun náà bá ní dandan òun ó lọ bá ẹlẹ́mìí kẹlẹ́mìí ṣàánú ó lọ sórí òkè yìí lóòótọ́ ó lọ bá ẹlẹ́mìí nígbà tó dọ́dọ̀ ẹlẹ́mìí kílẹ̀ ẹlẹ́mìí sọ fún un pàgídàrí gídá o níbo lẹ̀yin fọkàn sí ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò yìí ibo lẹ rò pé ogun ti wọ́ wá ibo lẹ rò pé nǹkan ti ṣẹlẹ̀ wá ẹlẹ́mìí ń sọ fún dúpẹ́ wípé o ní àbúrò kan obìnrin òun ò mọ̀ bóyá ìyá kan ló bóyá ìyá kan kọ́ o ṣùgbọ́n àbúrò ẹ obìnrin ni ẹ̀jẹ̀ ni arábìnrin ni òun lòún wò tó lé téńté lọ́ọ̀kan yìí ó ló ń wò yìí àbúrò ẹ ní ẹ̀jẹ̀ rẹ ní arábìnrin yìí kí ló ṣe fún gan òun ló sọ wípé láyé o ò ní rí ibùjókòó kan o kódà iṣẹ́ tọmọ yìí ṣe ọgọ́rùn-ún ọkùnrin ti ń kú tí wọ́n bá sọ pé àwọn fẹ́ fẹ́ bí ìgbà tó ṣe bẹ̀rẹ̀ ni o ó fẹ́ kí orúkọ yìí ó bàjẹ́ káàkiri àgbáyé ni tí ò ní sí ẹnikẹ́ni tí ó súnmọ́ ẹ mọ́ dúpẹ́ ní ẹ̀jẹ̀ kan ṣoṣo tó ò ní fọlákẹ́ ni àbúrò kan tuntun tóun lè sọ pé òun ní fọlákẹ́ ni ṣùgbọ́n fọlákẹ́ ò lè ṣerú ẹ bóyá tó bá jẹ́ màmá ẹ̀ sá màmá ẹ̀ ló lè ṣerú ẹ̀ fọlákẹ́ ò lè ṣerú ẹ̀ olùdá ẹ̀jẹ̀ àwa fọlákẹ́ rí o ẹ gbé e wá sórí o wọ́n gbé fọlákẹ́ lọ sórí òkè yìí wọ́n gbé e lọ síwájú ẹlẹ́mìí ọmọ yìí takú o kò sí nǹkan tí wọn ò sọ tán ọmọ yìí yóò sọ̀rọ̀ ó lóun ò ní nǹkan kan tó ń fẹ́ sọ ẹlẹ́mìí bá sọ fún bàbá tó lórí òkè àti pé wípé bó bá rí báyìí ẹja dàbí ọgbọ́n àwọn omi tí wọ́n ti yà sí mímọ́ àwọn omi tí tùràrí wà ń bẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà ẹ wọ́n sí ọmọ yìí lára ẹ wọ́n sí lára ẹ ṣe báyìí ẹ ṣe báyìí yóò sọ̀rọ̀ lóòótọ́ gẹ́gẹ́ bí ẹlẹ́bi ṣe sọ ọmọ yìí bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ó lé àwọn méjì péré ni obìnrin tí bàbá àwọn bí ó ní lóòótọ́ dúpẹ́ láyé àkọ́bí òun náà àkọ́bí ni òun lọ́dọ̀ mọ̀mọ́ òun ṣùgbọ́n bàbá àwọn ò kì í fẹ́ rí mi òun lákìtọ̀ ó ló ti fẹ́ràn dúpẹ́ jò wá sọ pé tó bá rí báyìí àbákúbà ìlasọ awo kò sí nǹkan tí wọ́n lè sọ kò lè rí ọkọ kankan mú wálé o kò lè rí ọkọ kankan mú wálé o kò lè rí ọkọ. sẹ́ni tó jáde pé bá a bá fẹ́ pa gbogbo ọkùnrin ayé tán torí tiẹ̀ ta ni yóò padà fẹ́ mi ò tàn yín èmi ni mo ṣe o iṣẹ́ ọwọ́ mi ló dẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni níbi tá a bá dé yìí ìjà ń kọ̀ǹtínú ni ẹlẹ́mìí ni kò wá rí bẹ́ẹ̀ ó tú sílẹ̀ ni ó tú sílẹ̀ ni bọ́mọdé ò bá mẹwẹ tí ò bá mọ̀wé àájà ẹ̀wẹ̀ sọ́wọ́ ọ̀tún àájà òwe sọ́wọ́ òsì àwa àfihàn pé ọmọ ẹ̀wẹ̀ rèé òwe rèé o dúpẹ́ ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bàbá yìí náà ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí ẹ̀bẹ̀ làá bẹ̀ ẹ́ o wọ́n ní bàbá àdúpẹ́ dọ̀bálẹ̀ níwájú ọmọ ìfọlákẹ́ pé ṣàánú mi orúkọ burúkú yìí ti pọ̀ ń gbòòrò ṣàánú mi lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ àti àwọn ìgbésẹ̀ tó pọ̀ fọlákẹ́ lòun ti dáríjì arábìnrin yìí o ìyẹn dúpẹ́ kò sí nǹkan tí ó ṣe mọ́ ẹ gbọ́ bá a bá wá dáríjì èèyàn ọkùnrin wo ni <laughs> ni ó fẹ́ fẹ́rù arábìnrin yìí mọ́ gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́ ẹ mọ̀ pé àwọn èèyàn máa ń pọ̀ tó máa ń lọ rí ẹlẹ́mìí lọ sórí òkè ibẹ̀ náà ni arákùnrin kan ti rí dúpẹ́ ọmọ ló dáa báyìí ọmọ ló sẹ̀ǹtì báyìí ọmọ rèé ó bá sọ̀rọ̀ nígbà tó bá sọ̀rọ̀ tán ṣé nǹkan tó burú ń bẹ ẹlẹ́mìí dáwọn lójú pé wọ́n ò bí ọkùnrin àbírọ̀ àti obìnrin àbírọ̀ kò lè séwu mọ́ kò sí wàhálà mọ́ o lóòótọ́ ni pé ọjọ́ yìí ò tí ì jìnnà síra rárá o ṣùgbọ́n ọkàn balẹ̀ fọlákẹ́ kò séwu mọ́ póun lòún sọ bẹ́ẹ̀ kò sí wàhálà mọ́ ó lóun ti tú ẹ̀gbọ́n òun sílẹ̀ dúpẹ́ ó ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ó ti di àfìsẹ́yìn tẹ̀gùn fi àṣọ àwa ni bá ń ṣẹlẹ̀ báyìí ẹ ń bẹ̀ wọ́n kí n rọ̀ wọ́n ǹjẹ́ àwọn méjèèjì lè wá sórí rédíò kí wọ́n fẹnu ara wọn sọ eléyìí fọlákẹ́ lòun ò wá torí pé òun mọ̀ pé ogun ti ṣẹ́ dúpẹ́ lòun náà ṣetán torí pé òun mọ̀ wípé ọlọ́run ti gbọ́ àdúrà òun àwọn méjèèjì ló wà nù lé pẹ̀lú mi lálẹ́ yìí ẹ jẹ́ á gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn ní sísẹ̀ntẹ̀lé ẹ á gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn méjèèjì bó bá rí báyìí ẹ á gbọ́ ogun ìdílé ó lágbára ń gbà ogun ayé ò ní jà wá o ó yá o arábìnrin fọlákẹ́ ẹ̀ka àlẹ́ mà ẹ pẹ̀lẹ́ báwo ni nǹkan o ẹ bá mi gbóhùn sókè tí wọ́n ti ń sọ̀rọ̀ lọ ẹ jẹ́ nǹkan béèrè lọ́wọ́ yín náà ṣé mo fọ́ọ̀sì yín wá sí rédíò ni àbò wò yín láti wá sí iléeṣẹ́ rédíò ni lára ẹ̀ fọ́ọ̀sì yín ó wù mí láti wá ni ó wù yín láti wá ni that is good now ẹ jẹ́ àjọ wá wò ó àǹtí yín dúpẹ́ nǹkan tẹ́ ẹ ṣe yìí sí òpò tù sá. kò pọ̀ ju olóòtú o. kò pọ̀ ju. bẹ́ẹ̀ ni sá. ṣé torí pé kò kì í ṣèyá kan ló bí yín lẹ́sẹ̀ irú nǹkan tẹ́ ẹ ṣe yìí mà bàbá wa náà ló fa èyí tí gbogbo ilé fi ṣẹlẹ̀ sàn. bàbá yín ló fà á. ni sà. ẹ bọ̀ tí bàbá bá fà á abámiyàmọ̀ ká ẹ ní èjì ẹ rí àwọn ọkùnrin tó ti jáde láyé torí pé wọ́n ń tòṣì àǹtí yín ṣé lè yóò lágbára jù mà. Ah, kò lágbára jù sà. now ẹ jáde wá wò báyìí orúkọ bàbá kan ti bàjẹ́ orúkọ ẹ̀gbọ́n yín bàjẹ́ ṣé ẹ̀rọ orúkọ tí yóò bàjẹ́ nǹkan tó ṣẹlẹ̀ yìí. ó wà bẹ́ẹ̀ sà. orúkọ tí ẹ̀yin náà mọ̀ pé wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni sà. káwálẹ̀ yìí ni wọ́n ṣe rú eléyìí sí sẹ́yìn náà ò ní bínú. Ah, màá bínú màá faraya sà. ẹ̀yin náà faraya ẹ bínú ẹ faraya. bẹ́ẹ̀ni sà. ee bó o la àbá ṣe wá gbé nítorí Ọlọ́run ó ti ṣẹlẹ̀ báyìí ó ti ṣẹlẹ̀ nǹkan tá a gbọ́ gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ẹ sọ ẹni ká ní arábìnrin yóò lọ sọ́dọ̀ ẹ̀ lẹ́mìí lórí òkè àṣepé ẹni kọkùnrin ọgọ́rùn-ún máa pè mọ́ òsì máa jáde láyé nìyẹn síbẹ̀ ni. bẹ́ẹ̀ kò sí rọ́ńbẹ́ olótù. kò sí rọ́ńbẹ́. bẹ́ẹ̀ ni sà wọ́n nígbà tó ṣẹlẹ̀ ń bàdàn arábìnrin tún sá lọ sékòó ó tún dékòó náà gbogbo àwọn ọkùnrin tó ń ta sí tí wọ́n ń fọwọ́ kan ní gbogbo náà ló ń jáde láyé ṣé iṣẹ́ ẹ ti parí iṣẹ́ yìí nínú ayé arábìnrin a ti parí ẹ kódà kó lọ sí Àbújá bí ó ṣe máa rí nìyẹn sá. kó lọ Àbújá bí ó ṣe máa rí nìyẹn. bẹ́ẹ̀ ni sá. ẹ níbi tí mo ti jẹ́ aláàfin kó lọ sílùú Àbújá lọ́dọ̀ èmi aláàfin <laughs> madam ẹ̀ bẹ̀ tí mo fi ń béèrè lọ́wọ́ yìí pé ṣé sáré pé lórí òkè àṣepé báyìí ó ti pàdé ọkùnrin kan bẹ̀ bàbá náà fìdí ẹ̀ múlẹ̀ pé kò ní sógun kò ní sí wàhálà ẹlẹ́mìí gan sọ bẹ́ẹ̀ pé ṣùgbọ́n ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ ìtẹ́ ẹ bá débì kan ẹ fi dá wa lójú gbogbo àwọn èèyàn tó ń gbọ́ yín láfẹ́fẹ́ báyìí pé ọkùnrin tó ṣe ìpàdé sóun náà ò tún ní jáde láyé. mo fi dá ògbó yín lójú pé kò ní séwu kò ní séwu rárá. kò ní séwu rárá. bẹ́ẹ̀ sà. wọ́n ní kò ẹ̀ tètè gbà wọ́n ní wọ́n bẹ̀yìn bẹ̀yìn ẹ̀ tètè gbà kí ló dé sẹ́ fẹ́ tú àti yín sílẹ̀ ni. Ah, ìwà bàbá wa náà ni sà. ìwà bàbá yé ni. bẹ́ẹ̀ ni sà. gbogbo nǹkan kan wọ́n ní dádì yín dọ̀bálẹ̀ òun bẹ̀yìn sí lóòótọ́ ni. kò sí rọ́ǹbì olóòtú. bàbá dọ̀bálẹ̀ wọ́n bẹ̀yìn. bẹ́ẹ̀ ni sà. lẹ́ẹ̀kan sí mo tún bẹ̀yìn àní ẹ tún sọ fún mi lẹ́ẹ̀kan sí ṣé ẹ ti dáríjì ẹ̀gbọ́n yín pátápátá. bẹ́ẹ̀ni mo ti dáríjì pátápátá. ṣé ọkọ tó fẹ́ kò ní di pé ilé ló lọ tarara bọ̀dáre ilé rẹ̀ ṣé kò ní sí yẹn. kò ní sí ewu sa. kò ní sí ewu. bẹ́ẹ̀ni kò ní gbéwu dé. bẹ́ẹ̀ni sa. ó dà ẹ̀ṣẹ̀ tí ẹ̀gbọ́n yín wá ń ṣẹ̀ yìí ṣe ti dáríjì tó ti tán nù. pátápátá ó ti tán nù ọkàn mi. ẹrù ti alájọbí ó ti tán nù yín lóòótọ́. bẹ́ẹ̀ni sa orí òkè àṣepẹ́tẹ́ ẹ lọ tẹ́ ẹ ti rí ẹlẹ́mìí ǹjẹ́ yìí tẹ́ ẹ ti rí ẹlẹ́mìí rí. ah rárá sá o ó dà ẹ ṣé àdúpẹ́ ẹ lọ jókòó mà okùn tó ti sẹ́ ò ní gbérí mọ́ ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé àdúpẹ́ ẹ jẹ́ kí n pe arábìnrin dúpẹ́ kó máa bọ̀ ká gbọ́ tẹnu ẹ̀ náà arábìnrin dúpẹ́ wà ń bí arábìnrin tó jẹ́ pé à ń ka ọkùnrin bíi mélòó kan bíi mélòó kan ẹ̀jẹ̀ agbóyè ti sẹ́gbẹ́ kan arábìnrin dúpẹ́ ẹ káalẹ́ mà. ẹ káalẹ́ olóòtú. ẹ pẹ̀lẹ́ báwo ni nǹkan o. a sà. bóun ni ká ṣe gbé bóun ni ká ṣe bẹ̀rẹ̀ ẹ̀ ó di pé ọkùnrin kìíní ọkùnrin kejì kẹta ẹ fi ìbàdàn lẹ̀ lọ sílùú èkó tó ṣẹlẹ̀ ǹjẹ́ yìí ròyìn pé àbúrò yìí fọlákẹ́ ló ń ṣe lè ìrònú lọ mi ò fọkàn sí pé àbúrò mi fọlákẹ́ ni torí mi wò níwò wípé ẹ̀jẹ̀ kan náà ni wá tí kì bá ṣe wípé mo lọ sọ́dọ̀ ẹlẹ́mìí lórí òkè tó jẹ́ káṣírí ogun yẹn tú. Hmm. so ọkàn yóò lọ bẹ̀ rárá. mo fọkàn sí pé ẹ̀jẹ̀ kan náà ni wá lóòótọ́ àkínṣọmọ wọ́n tiẹ̀ ní wọ́n nígbà tẹ́lẹ̀ mi ń sọ yí pé ẹni tó súnmọ́ yẹn ẹni tó súnmọ́ yẹn ni wọ́n lẹ́ kọ́ ronú pé ó lè jẹ́ màmá Fọlákẹ́ but kò lè jẹ́ Fọlákẹ́ pé trust ọmọ yìí. bẹ́ẹ̀ ni olóòtú torí èmi àti ẹnìkan lóbìnrin àwọn àbúrò rẹ̀ tó tẹ̀lé ọkùnrin ni wọ́n. ọkùnrin ni wọ́n ẹ̀yin tí wàá rò lọ́kàn yín pé kò lè jẹ́rú ẹ̀ láéláé. bẹ́ẹ̀ ni sà. kábíyèsí olódùmarè kábíyèsí olódùmarè now ìkíní ṣẹlẹ̀ ọkùnrin yìí lọ ìkejì ṣẹlẹ̀ ẹ kúrò bàdà ẹ lọ èkó bó o ló ṣe rí lára yín fáwọn ọkùnrin tó bá ń bá yín sọ̀rọ̀ gbogbo wọn jáde láyé. mo ti rò nírò wípé tọ̀ ibi tó bá lè já sí kó já sí ṣùgbọ́n ọlọ́run tó fi ẹlẹ́mìí orí òkè àṣepé tó fi iṣẹ́ ogun ayé mi mo dúpẹ́ fún. wọ́n lẹ́ẹ̀ tiẹ̀ ń gbèrò kan pẹ́yìn gan fẹ́ para yín sóòótọ́ ni. bẹ́ẹ̀ ni olóòtú. kábíyèsí olódùmarè kábíyèsí olódùmarè wọ́n dọ̀bálẹ̀ gidi tán ń bẹ̀ títí títí kó tó di pé ọlọ́run ní kí àṣírí ogun náà kó tú. kó tó di kó tú. nígbà tẹ́yẹ gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wọ́n lórí rédíò lẹ ti gbọ́ ń pẹ́ lẹ́mìí tẹ́yìn náà fi lọ sórí òkè àṣepé. bẹ́ẹ̀ ni sà. nígbà tẹ́yẹ débẹ̀ jẹ́ ti ẹ̀rọ kókun yìí lè ṣe nígbà tẹ́yẹ débẹ̀. mo fi ìgbàgbọ́ lọ nítorí pẹ̀lú ìrírí tí mo rí níbẹ̀ mo rí wípé ọlọ́run ń rìn kọjá pẹ̀lú ọwọ́ agbára lórí òkè náà sà. lórí òkè yẹn ẹ ẹ jẹ́ ń lọ́wọ́ ǹjẹ́ yìí ti ẹ̀rí ẹlẹ́mìí rí mi ò rí rí torí èèyàn burúkú ti ba èèyàn rere jẹ́ hmm. mi ò kọ́kọ́ fẹ́ lọ nígbà tí wọ́n sọ fún mi pálẹ̀ mi wà lórí òkè ṣùgbọ́n mo tún rò ó pẹ̀lú ọkàn ìgbàgbọ́ kan pé jẹ́ kí n lọ àkùkù mọ̀ bóyá yóò ṣẹ́ bóyá kò ní ṣẹ́. kò ní ṣẹ́ now wọ́n ní orí òkè yìí náà lẹ ti pàdé ọkùnrin kan lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe é ṣetán láti fẹ́ ọkùnrin yìí. mo ṣetán pẹ̀lú ìgbàgbọ́ lọ́dọ̀ Ọlọ́run pé ogun náà ti ṣẹ́. èmi ti ẹ sọ fún bàbá pé bí ìbá ṣe tó ń bà mí kí wọ́n wíìlì yín fún mi kéǹtì ẹ̀ <laughs> pé èmi rè ara tèmi gbé mo kú tì ní sọ́ọ̀nì ìmú wa ṣùgbọ́n ẹ̀rù ń ba èmi náà ọmọdé ò lè débi ẹ̀rù kẹ́rù ò má bà á now gẹ́gẹ́ bí nǹkan tí Fọlákẹ́ sọ àti gẹ́gẹ́ bí nǹkan tí ẹlẹ́mìí sọ pẹ̀lú ìrànlọ́wọ́ bàbá wọ́n ní kò sí nǹkan kan tó máa ṣẹ̀yìn àtọkọ yín sọ́kàn tìyín náà balẹ̀ débẹ̀. ọkàn mi balẹ̀ pẹ̀lú ọlọ́run orí òkè àṣepé. pẹ̀lú ọlọ́run orí òkè àṣepé ọkàn yín balẹ̀. bẹ́ẹ̀ ni sà. ìdí tá a fi gbé ọkùnrin tó ń fẹ́ yín lọ́wọ́lọ́wọ́ wá sórí ètò ni pé bó bá sọ̀rọ̀ látẹ́gùn gbogbo àwọn èèyàn ló mọ̀ ẹ̀hẹ́n torí pé agbóhùnsáfẹ́fẹ́ bíi tèmi náà ni tó bá sọ̀rọ̀ gbogbo àwọn èèyàn ló mọ̀ ah ṣé lágbájá ni ṣe lágbájá ni làfiníkàfìyẹn bù láṣìírí ó dà ohun tó ti sẹ́nu ayé kò ní gbérí mọ́ ah. òun náà lẹ ti gbọ́ yẹn